ọ̀rọ̀ tí sanwó-olu sọ fáwọn agbófinró yìí ọ̀rọ̀ gidi ni o lọ́sẹ̀ tó kọjá yìí gómìnà babájídé sanwó-olu ìpínlẹ̀ èkó ránṣẹ́ sí gbogbo ọlọ́pàá àtàwọn agbófinró ìpínlẹ̀ rẹ̀ pátápátá ó ní kí wọ́n sinmi láti máa dààmú àwọn èèyàn tó ń rìn jẹ́ẹ́jẹ́ wọn lọ lójú pópó àti láti máa fi tipátipá gbowó lọ́wọ́ àwọn èèyàn tí kò ṣe kinní kan fún wọn ju pé wọ́n ń rìn jẹ́ẹ́jẹ́ tiwọn lọ láàrin àwọn ọlọ́pàá ní sanwó-olu ti sọ bẹ́ẹ̀ níbi ìkẹ́kọ̀ọ́jáde wọn kan ni ọ̀rọ̀ náà ò déédéé jábọ́ lẹ́nu gómìnà yìí àwọn òròyìn tóun náà ti gbóǹpọn táwọn agbófinró wa máa ń ṣe ni pàápàá àwọn ọlọ́pàá nígbà tó jáwọn ọlọ́pàá yìí ni wọ́n súnmọ́ aráàlú jù àwọn ni wọ́n yẹ kí wọ́n jọ̀rẹ̀ aráàlú ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn ọ̀tá aráàlú ni wọ́n ń ṣe nǹkan ti bàjẹ́ débi pé àwọn ọlọ́pàá fúnra wọn ń digun jalè àbí nígbà tágbófinró bá faṣọ ìjọba gbowó pa lọ́wọ́ aráàlú kí wàá níyàtọ̀ láàrin àwọn àtàwọn tó ń digunjalè bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá gidi tí wọ́n sì mọṣẹ́ wọn bí iṣẹ́ wà láàrin wọn o ṣùgbọ́n àwọn eléyìí ó pọ̀ bí àwọn pàpà ńlági àwọn tí bẹ̀rù ọlọ́run ti jìnnà sí àwọn tí ò láàánú tó jówó ti jàrá báyé wọn àwọn wọ̀nyí ni ó dèrò lọ́nà tí wọ́n sì máa sáré wòye tó wà lákàntì rẹ̀ tí wọ́n bá sì ti rówó ńlá ńbẹ̀ torí wọn ó yí sódì pátá tó jẹ́ kò ní sérò mìíràn lọ́kàn wọn ju bí wọ́n ti gbowó náà lọ. obìnrin oníṣòwò kan fẹjọ́ àwọn ọlọ́pàá yìí sùn parí oṣù kẹsàn-án yìí obìnrin náà láwọn kan tí wọ́n wọṣọ bíi ológun wọ́n já mọ́tò tirẹ́là tóun fi gbé dísù lọ́wọ́ àwọn dẹ́rẹ́bà òun tó ń gbé mọ́tò náà lọ wọ́n sì láwọn ń gbé mọ́tò náà lọ sọ́gbà àwọn wọ́n gbé dẹ́rẹ́bà àtọmọṣẹ́ rẹ̀ wọnú mọ́tò míì wọ́n sì gbé wọn dé tóògèètì kí wọ́n tó já wọn sílẹ̀ bẹ́ẹ̀ mẹ́rìnlá ni wọ́n ti mú wọn o ìgbà táwọn méjèèjì sáré padà síbi tí mọ́tò dísù náà wà wọn ò bá a mọ́ wọ́n ti gbé e lọ ńgbà tí wọ́n sì padà rí i wọ́n ti já gbogbo epo dísù tó wà ńbẹ̀ náà kúrò mọ́tò òfìfo ni wọ́n rí nítorí ẹ̀ lobìnrin yìí ló ń ṣe gba iléeṣẹ́ ọlọ́pàá lọ tó ń lọ sọ fún wọn ńbẹ̀ àwọn ọlọ́pàá ní kò mówó wá kí wọ́n lè fi tíráàkì mọ́tò tí wọ́n jí yìí wọ́n sì gbẹgbẹ̀rún rẹpẹtẹ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ní wọn ò bóun ṣe kínní kan sí i kàkà bẹ́ẹ̀ wọ́n ní kóun tún máa mówó wá sí i ni àwọn tí wọ́n ń gbowó lọ́wọ́ rẹ̀ ti rí i bí ìkòkò ọbẹ̀ wọ́n sì ti múra láti jẹ gbogbo ọbẹ̀ tó wà ńbẹ̀ náà tán pátápátá ní ìparí oṣù kẹwàá yìí ọkùnrin olórin kan ròyìn báwọn ọlọ́pàá ṣe mú lójú ọ̀nà tí wọ́n sì gbà káǹtì òun tí wọ́n sì láfi káwọn jọ dówó tó wà ńbẹ̀ sí méjì kóun kó kan káwọn náà kó kàn nítorí àwọn rí ipò ọmọ yahoo ni ó lóun ní sùúrù nítorí bóun wọn ti le àti bí wọ́n ṣe ń ṣe hànrànhànràn sóun yẹn bóun bá bá wọn ṣàgídí wọn ó pòun síbẹ̀ ni o wọn ó sì sọ nǹkan míì fáwọn tí ò bá mọ bóun ṣe kú ni mélòó mélòó léèyàn tó ti kú sóko àìlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ mélòó mélòó láwọn tó ti kú sọ́wọ́ àwọn ọlọ́pàá tí ò dára yìí ọ̀gá ọlọ́pàá pátápátá pàṣẹ pé káwọn ọlọ́pàá yéé fóònù ẹni ẹlẹ́ni wò lójú ọ̀nà kí wọ́n yéé dáwọn èèyàn dúró kí wọ́n máa tẹ́rù wọn ṣùgbọ́n àwọn èèyàn náà ò gbọ́ wọn ò dèrò dúró wọn ó sì sáré máa gba fóònù lọ́wọ́ wọn bákan náà ni wọ́n ní kí ìṣojúṣe ọlọ́pàá láti máa béèrè ìwé mọ́tò lójú ọ̀nà síbi àwọn èèyàn náà ó jáde wọn ó láwọn ń ṣe àkànṣe iṣẹ́ wọn ó máa yẹ̀wé mọ́tò wò wọn ó máa gba fóònù gbogbo ẹ̀ náà owó làwọn ọlọ́pàá tí ò dára yóò fi gbà lọ́wọ́ àwọn tí wọ́n bá mú àwọn ọlọ́pàá burúkú yìí ń bà àwọn ọlọ́pàá rere tó wà láàrin wọn lórúkọ jẹ́ débìí pé kò sẹ́ni tó rọ́lọ́pàá bí ọ̀rẹ́ aráàlú ṣàṣà aráàlú ni wọ́n kà wọ́n sí bẹ́ẹ̀ ni wọn ò sì rí wọn bí olùgbèjà tàbí ìrànṣẹ́ ọba wọ́n rí wọn bí olè àtàlọ́nilọ́wọ́gbà tó ń ṣiṣẹ́ tara wọn fúnra wọn tí wọ́n ń jíṣẹ́ tí ò sẹ́ni tó rán wọn ìyẹn ló ṣe jẹ́ pọ́rọ̀ tí gómìnà Sanwó-Olú sọ yìí bọ́ sásìkò káwọn ọlọ́pàá gbọ́ kí wọ́n yéé dààmú aráàlú káwọn ọ̀gá wọn sì gbọ́ kí wọ́n kìlọ̀ fún wọn dáadáa ọlọ́pàá kì í ṣọ̀tá aráàlú ọ̀rẹ́ aráàlú ló yẹ kí wọ́n jẹ́ ṣùgbọ́n pé àwọn ọlọ́pàá tiwa ni kò dára alọ́nilọ́wọ́gbà ni wọn o ṣùgbọ́n ẹ gbọ́ kìlọ̀ tí Sanwó-Olú ṣe ẹ yíwà padà káyé ẹ̀yin náà lè dáa ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí